السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run fún ànábíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a ń jẹ́ mùsùlùmí abẹ́ ọlọ́run ọba ń títóbi rẹ̀ ọlọ́run mọ́sẹ̀ tún fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà rẹ̀ jù báyìí lọ ọlá àti tóbi ọlọ́run lánàá àti àgbéyẹ̀wò nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run òun náà ni ṣíṣe àfihàn agbára ọlọ́run àti ókọ rẹ̀ àti ìkápáni rẹ̀ lórí ká máa ṣẹ̀mí àti ká máa ṣẹ̀mí máa eléyìí ìpìlẹ̀ ló jẹ́ nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ mùsùlùmí ìmá jẹ́ àlàyé wa ààbò ọlọ́run ń ló rọ kiri káwa bí ìjálàyé yìí bí ó bá sì dópin kò sí ẹ̀dá kankan tó lè ní kí ìjópin náà ó má wáyé ọlọ́run ọba fi eléyìí dá wa lójú wípé òun nìkan náà ni ọba alágbára tí gbogbo wa bá wà mọ́ pẹ̀lú agbára rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kí oníkálukú ó ṣe gìdọ̀ ká juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba náà kíkó wa ó da tọwọ́ rẹ̀ tó kù díẹ̀ káàtó kó dàálẹ̀ láti lè fi wá ìyọ́nú ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú ògbọ́ ọlọ́run lábẹ́ àlàyé tí a ń bá bọ̀ lánàá o náà ni a ti túnmọ̀ tẹ̀síwájú ní tafsir wa lẹ́ni abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ó tọ́ àhán wa sọ́nà kí ó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين أعوذ بالله من الشيطان الرجيم وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú fífọyọ ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣaitan ẹni ìgbé ẹni àṣẹ́bilé ẹni àgbéjìnà síkẹ̀ ẹ̀tọ́ lọ́hun ẹni tó bá ṣe pé gbogbo aburú ayé ìpátá a máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ èṣù ni bẹ́nìkan bá ṣe tí ó da yóò lè ṣù ni bẹ́nìkan bá wù àkan tó kù díẹ̀ káàtó yóò lẹ́bi tòun náà kọ́ yóò lè ṣù ni ó kọ́ tọ́lọ́hun ọba tilẹ̀ méṣù láàánì mal'un matrud an rahmatillah ẹni tá a ti gbé jìnà síkẹ̀ ẹ̀tọ́ lọ́hun ẹ̀tọ́ lọ́hun ọba ti làánà lè ṣù àwa abẹ̀lẹ̀ wọn bá nínú títóbi rẹ̀ kọ́lọ̀ mọ́jẹ kéṣù ó nípẹ̀ nínú iṣẹ́ wa bismillahir rahmanir rahim bismillahir rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba allah ọba tí ó kẹ gbogbo wa láyé ọba tó jẹ́ kó dùn ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ níjọ́gbìn dé alkiyama. abẹ́lọ́wọ̀n ọba kó ka èmi àti wọ́ kún ọ̀kan nínú ẹni tí ó kẹ̀ níjọ náà ọlọ́wọ̀n ọba ní kul man yunajjikum kul man yunajjikum min dhulumatil barri wal bahri تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذا ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an aya yìí bí ọlọ́run ọba ṣe gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ nínú alukur'an àwọn onímọ̀ ulumul Qur'an wọ́n ń pè nǹkan ní al-iltifat al-iltifat ó náà ni ká máa bá ọ̀rọ̀ bọ̀ pẹ̀lú ẹni tó ń sọ̀rọ̀ táwọn eléèbó ń pè ní first person tó bá wáyá láàrin ọ̀rọ̀ kan náà a tún wá yí padà sí ẹni tí ò sí ń bí tá ń bá sọ̀rọ̀ àbí ká tún yí padà sí ẹni tá a dojúkọ tá ń bá sọ̀rọ̀ nínú àyà kan soso kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ó náà ni pé alukur'an àgbékalẹ̀ kíké alukur'an àti àwọn bọ́lọ́wọ́n ọba ṣe gbé àlàyé rẹ̀ kalẹ̀ ọlọ́run ó máa sọ ọ̀rọ̀ nínú kur'an bí ìgbà téèyàn ń wò báyìí òṣùlùbù tẹ̀síwírí àgbékalẹ̀ bí ìgbà tó yẹ pé èèyàn ń wò báyìí bọ́lọ́wọ́n ọba ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn nínú alukur'an ọlọ́run ọba wa ń sọ fún wa nínú àyà yìí ọlọ́run ọba ní kó eré ànábì sọ fún wa. olè yóò lè dín kùn ní. ọlọ́ni rẹ̀ ànábì bí wọ́n léèrè sọ fún wọn wípé mọ́n ta lẹni náà yálà nínú ènìyàn àbí nínú àlìjànú àbí nínú ẹ̀dá míì àbí nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá pátápátá ta ló tó bẹ́ẹ̀ kulman yunajikum min zulmatil barri wal bahar kulman yunajikum ọlọ́run ọba nírẹ̀ ànábì sọ fún wọn ta lẹni náà tó lè dóòlà yín ta lẹni náà tó lè là yín ta lẹni náà tó lè kó yín yọ min zulumatil barri wal bahr qul man yunjikum min ta lẹni náà. ọlọ́run ọba ní ta lẹni náà ta ló nítọ̀ tó lè dóòlà yín min zulmatil barri wal bahar zulmat jamu zulma òkùnkùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní nínú lárúbáwá tí àwọn lárúbáwá ń sọ tí kùránì sọ kalẹ̀ lérí ẹ̀ tí lárúbáwá sọ pé yaumu muzlimun ọjọ́ tó ṣókùn ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ àlùbá ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ wàhálà torí pé tí wàhálà bá dé gbogbo nǹkan sókùn bí fìtínà bá dé bẹ́yàn lajú gẹ̀yàn ní fi ríran ló fi jẹ́ pé man yunajjikum min dhulmatil barri wal bahar qul man yunajjikum ọlọ́run ọba ní bí wọ́n léèrè pé ta lẹni tó lè dóòlà yín min zulmatil barri wal bahar nígbàtí fìtínà ìdààmú dààbò ìpayín keke tó bá ṣẹlẹ̀ sí yín fil barri lórí ọ̀dàn ta lẹni tó lè dóòlà yín tàbí ó bá ṣẹlẹ̀ sí yín ẹ̀ ń bẹ lórí alagbalúgbú omi òkun béèyàn bá ń bẹ lórí ọ̀nà èèyàn rìnrìn àjò lọ àwọn ẹni bíbá dáni lọ́nà ẹ̀rí pé gbogbo èèyàn kí ló kálukú ọmọ sọ ah ọlọ́run gbà wá kálukú dìwọ́ mẹ́rí ọlọ́mọsà ìṣọ̀ wa ń bẹ̀ èèyàn kò í ṣe ń ta gbọ́dọ̀ ẹ̀sẹ̀ ronú sí lórílẹ̀‐èdè tiwa yìí orílẹ̀-èdè mi bẹ tí wọ́n bá sọ wípé àwọn èèyàn lè lọ́nà bá rìnrìn àjò àwọn kan àwọn ọmọ pé ṣe àhún ni èyàn ó ṣe àmà travel àwọn wu ni àwọn wu ni ó dáyàn lọ́nà àwọn orílẹ̀-èdè mi ń bẹ bẹ́ẹ̀ láyé táwa wà yìí ṣùgbọ́n ọmọ tí wọ́n ẹ̀sẹ̀ bí ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó yé èyàn lè máa lọ lórí ìrìn àjò káwọn àtìláwí ó sì dáyàn dúró ká gba gbogbo ọwọ́ owó èèyàn kán tún fìyà wọ́n tún pa àwọn èèyàn ọlọ́wọ́n bá ní tẹ́ bá wá bára yín nínú ṣe sí bẹ́ẹ̀ قل ما يناجيكم من ظلمات البر والبحر قل ما يناجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكون ọlọ́run ọba ó dojú ọ̀rọ̀ yìí kọ àwọn lárúbáwá tí wọ́n jẹ́ kèfèrí ìgbà tí ọlọ́run ọba gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde gbogbo ọ̀nà lọ́lọ́run fi ní kànábì òun máa bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá lè mọ títóbi ọlọ́run kí wọ́n sì lè dàtọ̀wọ̀ wọn lẹ̀ pẹ̀lú títẹ̀lé àṣẹ tọlọ́run nínú àwọn ọ̀nà tọlọ́run tó fi pàkíyèsí wọn ni pé rẹ̀ ànábì máa sọ fún wọn àwọn ti gbàgbé ni ṣebí wọ́n máa ń rìnrìn àjò wọ́n arìnrìn àjò láti mẹ́kà wọ́n á lọ sí sham láti mẹ́kà wọ́n á lọ sí yemen wọ́n máa rìnrìn àjò fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ní orí ilẹ̀ oko bẹ́yàn bá sì ń bẹ lórí ilẹ̀ oko desert bẹ́yàn bá rìnrìn àjò tẹ́nàkó búburú bá sí ọ ó tó fẹ́ gbà kò sígi téèyàn lè sáré gùn torí pé gbogbo ẹ̀ ọlọ́kàn ni gbogbo bí ọba lè sáré dé máa sá lẹ́fìrí wípé ìtọ́lọ́wọ́n bá tẹ̀sùn ìtọ́lọ́wọ́n bá ń ṣe ń bì ó fẹ́ jẹ́ káwọn èèyàn yìí lè ronú wípé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ́ ń bọ̀ yẹn ẹ̀ mọ̀ pé lábẹ́ ìṣọ́ bá lẹ́wà àìmọye aburú yín lọ́nà ọlọ́run bá nírẹ̀ ànábì sọ fún wọn ìrìn àjò tẹ́ ẹ bá ń bẹ ní desert ilẹ̀ oko kò sílé tábà lè sọ pé bọ́n bá wá sáré o lè ságọ síbì kan àbí o lè pe ẹnìkan kó ràn ọ́ lọ́wọ́ kò sígi tábà lè sọ pé bóyá tó bá sáré gun orí yìí ẹranko búburú tí ń lé ọ padà kò sápátá yẹnrin ní gbogbo ẹ̀ ẹni tó bá ti dé desert rí orí tí ó lọ bẹ́ẹ̀ kí ọwá máa lọ kíkìnú kan wá yọ sí ọ́n bẹ́ẹ̀ eré mélòó ló fẹ́ sá kìíní nǹkan ò ní kọ́kọ́ lé ọyọ́ ọmọ wọ́ ni pé sá máa sá lọ gbogbo bí ọba lè sáde ó ti sá tiẹ̀ gẹ́gẹ́ bí kìlómítà kìlómítà bí ogún kó tó yẹsẹ̀ wá bẹ̀rẹ̀ kó tó máa lé ọ tọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀ fún yín kí lẹ fẹ́ ṣe ọlọ́run sì ń ṣe fún yín ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ọlọ́run rẹ̀ ànábì bí wọ́n lé só sa yín ló ń sọ yín lọ ló ń sọ yín bọ̀ ní kúlí máa yóò náà jẹ́ kún kí wá sọ orí ọ̀dàn nìkan wàlbáhàrì bẹ̀bá wa ń bẹ lórí alágbálúgbú omi òkun bẹ́yàn bá ń bẹ lórí omi nínú ọkọ̀ ojú omi ìgbà mi ń bẹ ìjì ilé ìpẹ̀rẹ̀ sí ní máa jà tàlàpùmù al-amwaj ìjì ó máa jà lórí omi yóò máa ti ọkọ̀ ojú omi síwájú yóò máa tì í sẹ́yìn àwọn tí wọ́n bẹ́ẹ̀nù ọkọ̀ ojú omi gan tán darí ọkọ̀ ojú àwọn náà ó ti máa sọ pé tọ́ ibi tọ́rọ̀ bá já sí ní báyìí àwọn ohun mọ́ táwọn lè ṣe mọ́ oníkálukú wà á diwọ́ mọ́ rí yóò wà máa pe ọlọ́run ní kíkan kíkan ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run ọba ní gbogbo ìrìn àjò orí omi tẹ́rìn yẹn náà ta ló ń sọ yín ṣèbémi ọlọ́run bá ní mò ń dòòlà yín oríṣiríṣi àwọn gbígbà àdúrà àtẹja ni kọ́kọ́ ju omi ó dànù àdúrà táwọn ń ṣe nìyẹn àwọn ẹja ń bẹ nísàlẹ̀ odò bíi shark àtàwọn ẹja míì ìmíì ju gbogbo ibi tá a lọ àwọn náà ó sì jẹun kọ́kọ́ yín ó sì dànù yẹn ìyẹn ni gbígbà àdúrà tiwọn náà ọlọ́run bá wa ń fi yé wa wípé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ̀ ń bọ̀ yẹn ẹ̀rìn lórí ilẹ̀ ẹ sì tún rìn lórí omi gbogbo ìgbà tí wàhálà bá wá ṣẹlẹ̀ nígbà tẹ́ bá rìn lórí ọ̀dàn bákan náà ìgbà tẹ́ bá rìn lórí omi òkun tí wàhálà bá ṣẹlẹ̀ tẹ́ẹ̀sì máa là níbi wàhálà náà ta lẹni tí mo ń kó yín ń bẹ̀ ọlọ́dún rẹ̀ ànábì bí wọ́n léèrè. ìgbà mi ń bẹ́ẹ̀ ó rìnrìn àjò ó kọjá tán tó bá délé àwọn èèyàn máa bi ọ léèrè pé aago mélòó lọ kọjá ń bẹ̀ yẹn o níbi aago méje ni pé ah bí aago méje ààbọ̀ ni wọn ṣe rọ́ọ̀bù ń bẹ̀ kété tó kàn tán tó kọjá ń bẹ̀ náà abo lè máa bọ̀ wọ́n wà ní ẹmọ́ tí ìwá o nǹkan kan ń ṣẹlẹ̀ ọba ní gbogbo àwọn fìtínà yìí gbogbo àwọn wàhálà orí ọ̀nà gbogbo wàhálà ojú omi

àwọn onímọ̀ nípa ìtumọ̀ al-Qur'an wọ́n tú dhulmati yìí wọ́n tú sáwọn ìtumọ̀ tó pọ̀ wọ́n tún tú sí fi zulmati al-barri o náà ni rírí ilẹ̀ kílẹ̀ ó ya àdánwò kan nìyẹn àwa lè mọ̀ mọ́ púpọ̀ ń bì ṣùgbọ́n níbi tí ń ṣẹlẹ̀ wọ́n mọ ìtumọ̀ kan nílẹ̀ rí odidi àdúgbò kan ó lè rí tí gbogbo èèyàn ó sì lọ ọ̀sàlẹ̀ tí wọ́n sì tán síbẹ̀ ọlọ́run ọba ní àwa wá ń dóòlà ẹ̀yin kò ṣẹlẹ̀ lọ́dọ̀ yín déèyàn bá wo mọ́kà mi ò rò kò ṣẹlẹ̀ rí inú àbí ní Madina kan wá gbọ́ wípé ilẹ̀ rí ń bẹ̀ kò ṣẹlẹ̀ rí ọlọ́run ọba ní àwa tá a wá mú bẹ́ẹ̀ a fi òkè ńláńlá a fi dè mọ́kà mọ́lẹ̀ bẹ́ẹ̀yàn bá débẹ̀ yẹn ó rí pé bígbà tó gbénú àpáta náà ni mọ́kà wà òkè ló yí ká ó wá wà nínú nínú àpáta bóun ni ilẹ̀ ṣe fẹ́ rí ọlọ́run ọba fi òkè yẹn dè mọ́lẹ̀ ẹ lè gbọ́ pé ilẹ̀ rí ní mọ́kà ẹ lè gbọ́ pé ẹ kí náà ń pè é àti kìí ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run ọba ní ṣe bá wàhálà ṣe bẹ́ẹ̀ fẹ́yìn kèfèrí ìlú mọ́kà. ọlọ́run ní tí na bá wá ṣẹlẹ̀ àbídààmú kan tó bá kojú yín nígbà bá ń bẹ lórí ìrìn àjò lérí ọ̀dàn bá ń bẹ lórí omi tẹ̀díhúnáhù tàdọ́rù àhùn wà kúfíà sẹ́yìn ti gbàgbé ni bá dé tán gbogbo máa bẹ lọ́hùn máa ké pe tàdọ́rù àhùn lẹ́ni tí ń ju tọwọ́ rẹ̀ àtàdọ́rùrù ìdùhárù tàdálùl ìmọ̀ ṣàfihàn pa àjẹ́ nkankan náà pè ní tàdọ́rùrù ọlọ́run ní nígbà tádánwò bá ka yín mójú ọ̀nà kò sẹ́ni tẹ́ pè jọ ọlọ́run ọba lọ ẹ wà máa pe ọlọ́run ọba tádọ́rùrù ààrùn lẹ́ni tí ó mọ̀ ṣàfihàn àìjẹ́ nkankan pé ọlọ́run ṣàánú wa mọ̀ wọ ọlọ́run ṣàánú wa ẹ máa mọ̀ pé ẹ̀jẹ̀ nkankan tádẹ́wò bá dé ẹ máa pe ọlọ́run ní tọkàntọkàn ẹ máa pe ọlọ́run tẹ̀mítẹ̀mí wà kúfúyà kódà nínú jigbójigbún nú sàlẹ̀ mi yín lẹ́fì máa bẹ lọ́hùn ẹlòmí ó dákẹ́ báyìí tó bá rádẹ́wò báyìí inú ẹ̀mí rẹ̀ báyìí àdúrà ní ṣe kò ní lè lanu síta ṣùgbọ́n lẹ́mí rẹ̀ báyìí ọlọ́mọ kó wa yọ ọlọ́mọ ṣàánú wa ọlọ́mọ nínú ẹ̀mí ẹ̀ ẹwọ́ ọlọ́run ọba bí ṣe ó mọ̀ wá ó mọ̀ ṣe sí wa ẹ̀yin ó rí bọ́yẹ̀dà ẹ̀yàn ń bẹnu ọkọ̀ kan ọkọ̀ wa da fúrí bírèkì bá já ẹ mọ̀ ṣàkíyèsí nítorí kálukú mọ̀ sọ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run àtẹ̀ntí ọmọ ọlọ́run àbí ẹ̀ ń bẹ nínú ọkọ̀ òfurufú ẹ̀yin ló lágbára jù ọlọ́run kó ṣàánú wa nílẹ̀ Yorùbá ọkọ̀ òfurufú bá bá ṣe gírì lẹ́yìn kí ni máa ṣe gírì <laughs> wọ́n kàn ṣe gírì lásán ẹlòmíràn bá ah, kí ni kí ni à ah, ń bò ó ah, ṣe èso orí omi wọ́n wà lórí òkú pupa ìgbé <laughs> òkú nìkan máa fà á <laughs> ẹ ra àwọn ìkìlá ìlà ìlà ìlà àwọn ọmọ ṣe kò ṣe láìláì ìlà láhùn tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ sì ni bọ́ bá ṣe wẹ́lo ọparí náà nìyẹn kò sí òun kálukú ọparí síbẹ̀ nu. No bó ṣe dáa tó bọ́ bá ti wọnú plane sádàgbére pítọ̀ látara àdí eléyìí bẹ́ẹ̀ bá wà ń bẹ nínú plane bí wàhálà bá wá dé tàdíhúnahu tàdọ̀rù àwọn wáhùfúyà oníkálukú ní wà á mọ́ ẹkọ́lẹ̀ ẹlòmí ọ̀fẹ́ ẹlẹ́mọ́ ká bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú òun lóòótọ́ ló ń ṣe ẹ̀ṣẹ̀ báyìí rí ọlọ́run mọ́ gbọ́n òun níbí lóòótọ́ òun ṣe báyìí ó ní kó lọ́bẹ̀ sí ni máa kà ọlọ́run forí jìn kí ló fẹ́ fi kó fìyà jẹun ṣe ọlọ́run ìwọ lọ gáhùn ìwọ ló ṣe gbá yóò bẹ̀rẹ̀ sí ní ẹ máa sọ yẹn tàdọ́rọ̀ àrùn lẹ́ni tí ó juwọ́ ju sẹ̀mí rẹ̀ lẹ̀ fọ́lọ́run tádàwọ̀ bá dé wàkúfíà nínú ẹ̀mí ẹni tí ó lè sọ yóò máa sọ wújẹ́wújẹ́ nínú ẹ̀mí ẹ̀pẹ́ ọlọ́run mi jẹ́ kankan ọlọ́run kò mí yọ bí eléyìí ọlọ́run kò sẹ́ni tí mo lè gbójú wọ́n náà lọ ọlọ́run ṣàánú mi má fi mí lẹ̀ ọlọ́run ní ṣèbí tẹ́ máa sọ nìyẹn ọlọ́run bá ní wà tún máa sọ pé rẹ ọlọ́run la iná àjáná mi hadiyi wọ́n ní rẹ ọlọ́run o tó o bá lè là wá níbi àdánwò yìí min hadiyi ay min hadiyi fitna ìrẹ ọlọ́run tó o bá lè là wá nínú àdánwò yìí láàmù taokid núnù taokid ìwọ ọlọ́run à ń fi ń dá ìrẹ̀ ọlọ́run ọba lójú tó bá lè là wá nínú àdánwò tá a bára wa lẹ́ni lánàkó nàmìnà ṣáàkì dájúdájú àwọn òjò kan nínú ẹni tí ó mọ̀ dúpẹ́ fún rẹ̀ ọlọ́run àwọn ọjọ́ kan nínú ẹni tí ó padà mọ aṣúkúrò húná ayé ìhlásù ìbáadà àwọn ó jẹ́ nìkan tó ti pé a ní pa nǹkan míì papọ̀ mọ́ ọmọ tó bá lè là wá níbi ewu yìí àníṣẹ́ nìkan kan mọ́ ọlọ́run nìkan láàmásìn ẹ̀wọ̀ bọ́lọ́wọ́n bá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ní kúlùmọ́ yóná jẹ́kùn ọlọ́run ọba kọ́kọ́ gbọ́rọ̀ yẹn wá ní ìgbé ọ̀rọ̀ al àwọn tá a dojúkọ tá bá sọ̀rọ̀ gbàtọ́lọ̀ wọn fẹ́ parí ẹ̀ ọlọ́run wá ń rìpọ́tù ọ̀rọ̀ wọn wípé wọ́n ti wá ń sọ wípé la in anjana min hadi lanaku min shakirin ọlọ́run lọ́mọrin yóò àmọ́ sọ pé rí ọlọ́run nínú fìtínà ta bára wa yìí tán ti ní kó láìdán tí ti ń fa okó ọ̀bọ̀n tán ti fi ń ṣe é tán sì fi lé ọ létí tó ọmọ kó nílé sọ̀rọ̀ òkè kó fi nínú ẹ̀mí ẹ̀ ọlọ́run ah àjọ tán síbi yìí <laughs> ọlọ́run wọ́n máa jẹ́ pé <laughs> ọlọ́run sá ọba alágbára mà ní ọ ọlọ́run ọba lọ́mọ ènìyàn máa kí rẹ ọlọ́run láìn àǹjá ní àdé níbi àdánwò tá a bára wa yìí. lánàá kúrò lánàá lè ṣáà kiri àwọn ó mọ̀ sí jẹ́ nìkan nínú ẹni tí ó mọ̀ ṣe tọ́lọ́hun tí ò ní kọ tọ́lọ́hun ọba sílẹ̀ Qulillahu yunajjikum minha ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba ìrẹ́ ànábì sọ fún wọn Qulillah kò sẹ́ni tó lè là kúlílá sọ fún wọn pọ́lọ́wọ́n ọba ni yóò náà jẹ́ kóhùn mi ni a ọlọ́wọ́n ọba ló lè làyín ọlọ́wọ́n ọba ló lè làyín tó sì tó làyín mi ni a níbi fìtínà èyí tẹ bára yín yẹn wà mí kò lè kárìbín àti nínú gbogbo wàhálà míì tí ó tún padà ṣẹlẹ̀ lẹ́yìn èyí tẹ bára yín lẹ́nu ọlọ́run ló lè làyín bẹ́ẹ̀ kò sẹ́ni àwọn tó lè làyín ọlọ́run ní a sì tún wá làyín tẹ́ẹ̀tì rògbò ti tán a sì tún wá kò yín yọ ń bẹ̀ àmọ́ tá a bá kọ́mọ nìyàn yọ tán níbi wàhálà yìí tán bá ti yọ ń bẹ̀ wọ́n gbàgbé ọlọ́run ọba ni thumma antum tushriku ọlọ́run lẹ́yìn ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn bá ti lọ tán tátẹ́gùn ti wá fẹ́lẹ̀ thumma antum tushriku ọlọ́run màmá ló thumma torí pé ìbẹ̀rù ń lè mọ́ ìtàn lára ìjọ kìíní ìjọ kejì ah, ọlọ́run ló kó ayọ̀ lánàá tọ́lọ́run ló máa ṣe o ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì gbàjọ́ bá fi tó bóṣù méjì ẹ ti gbàgbé tó máa ń tó ń tó ṣeré kún ẹ bá dé gáràjì ẹ lẹ́ẹ̀bẹ́ sọdún ògún abirọ́ ni wọ́n làwọn ó sọdún ògún torí pé òun ló ń ká àwọn ayọ̀ ọlọ́run bá ní fún máa tún tó ṣeré ọlọ́run lẹ́yìn ìgbà náà ẹ padà tún wá máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ ti gbàgbé ẹlòmí ń bẹ lórí àárẹ̀ tí ó máa ní ẹbùn ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ó fún lálàáfíà bóun bá lálàáfíà òun ó ṣètò lọ́hùn òun ó dúpẹ́ ẹbùn ń bẹ lọ́hùn nígbà àlàáfíà bá dé tán jẹ̀ máa òun lẹ́ padà máa rí tí ó máa náwó féléré tábà sọ fún yóò nígbà akílódé ṣé kíló kan tiẹ̀ pẹ̀lú tó bọ́rọ̀ ọmọ nìyẹn ṣe rí nìyẹn bọ́mọ nìyẹn bá ń bẹ nínú ṣòro akandun lásán bọ́ bá mú ọmọ nìyẹn lọ́wọ́ wíklò ọmọ rẹ̀ yóò sì bọ́hùn ah, ọlọ́run ṣàánú ọlọ́run ìnira ipọ̀ ọlọ́run ṣàánú má fìyà jẹun tálàáfíà bá dé ọwọ́ yẹn náà ni ó tún máa fi mú sìgá òun ni ó fi máa mu gbó òun ni ó fi máa mutí ṣùgbọ́n tí nira bá dé yóò bẹ lọ́hùn lẹ́ẹ̀fì máa rẹ́ lòmíì tí nira bá dé wọn pé sóòṣe tọ́lọ́hún ó ṣe sóòtẹ̀ láṣẹ ọlọ́run wà láì tọ́lọ́run lòun ó máa ṣe ṣùgbọ́n ẹjọ́ gbádùn tán ثم أنتم تشركون nínú àyà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ ọ̀rọ̀ nípa àwọn kèfèrí ìlú mẹ́kà ọlọ́run rẹ̀ ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò lórí àwọn kèfèrí ìlú nìkan ó lórí gbogbo àwa tá à ó sì sẹ́wù mọ́ wa lára ní tó ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́lómi bá ń bẹ nínú ṣòro ẹ máa rí bí ó ṣe máa ṣe sọ̀rọ̀ tí ó máa ṣàdéhùn ṣùgbọ́n tó bá mórí bọ́ nínú ṣòro yẹn tán yóò gbàgbé ọlọ́run nínú àyà yìí ọlọ́run ọba ní tẹ̀dírúnàhù tádọ̀rù àhùn wa kòfíà ìntànpè ládùá ó gbúdọ̀ ní tàdọ́rúrò wàlẹ̀kúfúyà ó gbúdọ̀ nínú ọlọ́run ọba lo gbólóhùn méjì yìí láti lè fi júwe pé ìgbà táwọn èèyàn bá ń bẹ nínú ìṣòro wọn ó ṣe àdúà bó ṣe yẹ kí wọ́n ṣe ọlọ́run ọba ń sọ àlàyé ẹ̀ kì í ṣe wípé ní sísọ ti pé ẹni tí wọ́n ń ṣe ọlọ́run ọba ò fẹ́ ọlọ́run ọba ń sọ ní sọ pé bó ṣe yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe ṣe nígbà náà nítorí fìtínà tí wọ́n bára wọn àwa arimújáde ń bẹ̀ àṣeyìn tí ń já dùá bó ṣe yẹ ká dùá orí gan àtàdọ́rùrù wàlúkúfíà méjèèjì yẹn ọ̀kan ni wọ́n jẹ́ nínú àwọn xasọ́ ìṣó àdúà nínú àwọn àdámọ́ tó ń bẹ fàdúà lóòótọ́ jẹ́ pé téèyàn bá fẹ́ ṣàdúà téèyàn bá fẹ́ bẹ lọ́hùn àdúà èyí tọ́lọ́hùn ọba nífẹ̀ẹ́ sí tọ́lọ́wọ́n bá fẹ́ gbọ́ ó náà ní kágbóorun tàdọ́rúrò nínú àdúà téèyàn bá ń ṣe kí ni túmọ̀ tàdọ́rúrò ó náà ní ìdhàrú àtàdálùl kéèyàn á ìdhàrú dílà wàlmàskánà wàdọ́àfì wàlájísì kéèyàn ó ṣàfihàn pé èmi ò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ní àbá ń gbogbo àdúrà tá a bá ń ṣe tí ò bá ti ní ẹnu kì í ṣàdúrà gidi níwájú ọlọ́run kódà kó sàfáà ní í ṣe ẹ̀rí tẹ́lómi bá wá ń ṣàdúrà pé ìwọ olúwa àpáọ́láṣẹ tọ́tọ́rù dáńbí eyín pé mo pa ọ́ láṣẹ tá a ní tá a lọ ń pa láṣẹ sọ́lọ̀ ní ọ̀ ń pa láṣẹ wípé ẹja pàtẹ́wọ́ fọlọ́run kí bá dé gbogbo eyín kí ni ó sì àádùn yẹ̀yẹ́ tó bá wọn subhanallah ọlọ́run ọba ní èyí tó ń pè ládùúà tàdọ́rùn ó gbúdọ̀ ń bẹ̀ ń bẹ̀ ẹwà àwọn ànábì ọlọ́run ìgbà tọ́lọ́run bẹ̀rẹ̀ látòrí ànábì Adam alayhi salatu ìgbà tó ṣẹ̀ tó tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run kí ló fi bẹ́ẹ̀ lọ́hún naam rabbana ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ẹwà náà bí ọlọ́run tó súnmọ́ ọlọ́run kò torí ẹ̀rọ ọlọ́run ọba fín àwọn asòpẹ́ nìkan àràbọ̀rùn wòlíì pé ti di wòlíì àbóhun di páìtọ̀ àwa ń sọ pé òun bẹ lọ́n pé olúwa mo pa ọ́ láṣẹ láti bò nígbà tí ìkórè rẹ̀ dà o ọdún náà ọlọ́run tí kó wá kúkú ń pè yàtọ̀ ìyẹn ò lè jẹ́ kó dà wá láàmú oníkálukú mọ ọlọ́run tí ń pè anabi adam ó ọlọ́run ọba rọ̀bàná zọlámúná àǹfúsá ẹ̀wọ̀n tó fi bẹ̀rẹ̀ ó ọlọ́run a ti fẹ́mi ara wa a hanra wa lé mọ̀ òun kọ́kọ́ ń fi yẹn hàn wípé bọ́lọ́run bá bá bínú sí òun òun tọ́ sí yà rọ́bánà zọlámùnà fúsànà ọlọ́run ọba àti ṣàbòsí fẹ́mi ara wa lórí ọlọ́run ọba tó bá wá foríjì wá wátàrà hamna tó bá wá kẹwà báyìí lánàkóònà a jẹ́ ní òfò ní kò sẹ́ni tí ó gbà wálẹ̀ ẹni òfò lápadà dá ọlọ́sàánú wa àrípa gbóòórùn tàdọ́rùrù nínú àdúà ànábì adam alayhi salatu wa salam àkọ́kọ́ ànábì nìyẹn ṣùgbọ́n àkọ́kọ́ òjíṣẹ́ olànábì noah ṣùgbọ́n àkọ́kọ́ ànábì olànábì adam alayhi salatu wa salam bákan náà ànábì yunus alayhi salatu wassalam ìgbà tí ẹja gbé mi tí wọ́n ń bẹ lọ́hùn ọba nínú ẹja àdúrà wo ló fi bẹ lọ́hùn la ilaha illa anta subhanaka kuntu minaz nìyẹn ó ní la ilaha illa anta kò sẹ́ni tíjọ sí tọ́ sí ara fi rẹ ọlọ́run ọba ìwọ nìkan ló ká máa sìn ṣubuhá tító fún rẹ ọlọ́run. ọlọ́run ọba mo ti ṣàbòsí fẹ́mi ara mi ṣàánú mi ọlọ́run kò sọ pé òun jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ọlọ́run ọba ní tí kì í bá ṣe pé bẹ́ẹ̀ ọlọ́run lálábìtà fi bátínì lùhóòtì ọlọ́run tí ìbá ṣe pé bíbẹ lọ tó bẹ lọ kò bá máa lọ bẹ́ẹ̀ nínú ẹja ni fáìmọye ọdún àbá ni ó wà ń bẹ̀bẹ̀ ó bẹ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tánábì ń bọ̀ láti Taif tí wọ́n lẹ̀ kó má nábì sallallahu alayhi wa sallam tánábì wá dé àyè kan níbi tó dúró sí ní àárín arọ́rọ́ igi dàbínù. anabi dúró ń fo fún ìdíjọ́ mẹ́ta gẹ́gẹ́ sọ wà nínú sírọ̀ anabi wa ń bẹ̀ lọ ń anabi wa ni allahumma inni ashku ilayka anabi ní ìrẹ́ ọlọ́run mò ń mò ń mi kò sọ wípé àṣẹbúwọ̀ ah, náà ló rán mi iṣẹ́ kò sọ ọlọ́run anabi tún wá nílẹ̀ ọlọ inni ashku ilayka du'afa quwwati wa qillata hilati wa hawani naam ó nílẹ̀ ọlọ mò ń ṣàfihàn ìjọ́lẹ̀ mi ọ̀lẹ ni mí wa qillata hilati mi ò létè kankan mi ò lọ́nà àbáyọ kankan juwọ́ náà lọ ìrẹ́ ọlọ́run wa hawani alani tí wọ́n bá kó gbogbo èèyàn jọ mo yẹpẹrẹ púpọ̀ nínú àwọn ènìyàn ànábì ò sọ yẹn ní ti pé à ń kàn ń à ń pẹ́rọ sọ torí pé ó ní ìtànàbí rò débẹ̀ ìtànàbí rò débẹ̀ ni wípé ìyá wa Khadija lọ́dún tó kú náà ni Abu Talib ló náà kú àwọn méjèèjì yìí ọlọ́run sì fi wọ́n ṣe igi lẹ́yìn fanabi sallallahu alaihi wasallam lẹ́yìn ọgbà fanabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n wá jẹ́ kèfèrí ìlú mọ́kà wọ́n ń wo àwọn méjèèjì yìí mọ́ ànábì lára láti lè mọ́ ṣe ní sùtà ní kété táwọn méjèèjì yìí kún yes àwọn wá ara yà di pẹ̀lú ẹ̀ báyìí lànàbì fi jáde pẹ̀lú àníyàn pé bóyá tọ́ìfù ó ṣe é gbé kóun ó lọ dúró ní tọ́ìfù mọ́kà ò ní ṣe dúró sí mọ́ ìgbà tí ó tún wá dé tọ́ìfù kí náà fi pàdé ẹ̀ òkúta ni àwa ní alanas ọlọ́run gbogbo obìnrin mo ti yẹpẹrẹ tí n bá ní mo fẹ́ padà sí mọ́kà àbí mo fẹ́ padà sí tọ́ìf bí n bá jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ wọn kò yẹ kán lẹ̀ mí lókùúta nílùú mọ́kà bí mo ṣe jọ́mọ oníran tó àwọn tí okó mi ti yí wò fẹ́ràn mi ìlà àmọ́ ń tẹ̀kílí ní ìrọ̀ ọlọ́run àwọn wo ló fẹ́ kọ́rọ̀ mi lé lọ́wọ́ sáwọn tó ṣe wípé wọn èyí ṣe fámìlì mi ọ̀rọ̀ ìgbésẹ̀ kí n kú kí n kú orin kí n kú kí n kú náà ń fojoojúmọ́ kọ ọlọ́run mọ́fà mi lé wọn lọ́wọ́. àbáwọn tó ṣe wípé nínú àwọn tí wọ́n jọ bí mi ni wọ́n wọ́n jọ bí wa papọ̀ ní ìran ni wá ṣùgbọ́n ọ̀tá tó fojú hàn ni wọ́n jẹ́ mọ́jẹ́ ó jẹ́ páwọn ni wọ́n sáyìn lẹ́tà oríire mi rẹ ọlọ́run má lákítà ó amúrí má kó gbogbo àlámọ̀rí mi sábẹ́ wọn débi pé tí n bá ti rí wọn ní tí mo fẹ́ ṣe wọn ò ní rí ṣe ẹ wò àdúrà ànábì tó kọ́kọ́ wá fi bẹ̀rẹ̀ ni pé kó tó bẹ lọ́n kọ́kọ́ ń ṣàfihàn tàbọ́rúrò. Allahumma inni ashku ilayka du'afa quwwati. ìyẹn lẹ́kọ́ àdúà bàbá fẹ́ bẹ lọ́n àrẹ̀ra wa ńlẹ̀ nínú ọ̀rọ̀ nínú àgbékalẹ̀ àdúà èyí ń ṣe pàtàkì ṣùgbọ́n nínú tó ń ba nínú jẹ́ lẹ́ni ìpàgọ́ àdúrà wa pọ̀ gbogbo ọjọ́ Jímọ̀ àmì gbogbo ọjọ́ Sunday gbogbo mọ́sálásí àsàlátún kálukú ti mú pàgọ́ àdúrà kò sí wà sí mọ́ ẹ wàá wo bọ́n ṣe ń ṣàdúrà ọ̀hún náà pé sábẹ́ ṣe bọ́n ṣe ń ṣàdúrà kò sí lè má rí bẹ́ẹ̀ torí pàdúrà ṣíṣe gan lẹ́kọ̀ọ́ ẹ bá lè mí nígbà Allahu Allahu Allahu Allahu àtúnwà kóra wọn jọ kí náà só kọ ọlọ́run lèyìn aláhú aláhú ló kọ ọlọ́run jẹmọ́ òótọ́ ọ̀rọ̀ pé ká mọ́ sọ̀hún yóò bá sì bọ̀ wọ́n ní ọlọ́run mọ́jẹ ní ọgọ́ ọgbọ́n kẹ́ni ọgbọ́n ó lè máa rí nǹkan tó jẹ bó ti wulẹ̀ orí nǹkan kan ṣàjàbọ́ àbí nǹkan kan ò ní jábọ́ ẹja ṣàlàyé bó la ṣe ṣàdúà tí fi máa gbà fáwọn ènìyàn àtàdọ́rùn ó rẹra rẹ̀ ńlẹ̀ nínú ọ̀rọ̀ ó rẹra rẹ̀ ńlẹ̀ kó jẹ́ nkankan níwájú ọlọ́run ọba tó bá fẹ́ máa ṣàdúà tàdọ̀rù ààrùn ẹlòmíì bẹ tí bá ń sọ̀rọ̀ kò lè mọ́ rí bẹ́ẹ̀ oníyọjọ́ tá a fi bẹ́ẹ̀ lọ́n lórí igi oníyọdún tá a lónú kàga oníyọdún tá a lónú tá fi wálúà kí ló kọ́ lọ́n pẹ̀lú gbogbo yẹn anabi sallallahu alayhi wa sallam anabi ni atọ́ti sàmà anabi ni sàmà ó ń gbin kìn ó sì tọ́ bẹ́ẹ̀ kí sàmà ó gbin kìn nítorí pé ó fẹ́ẹ̀ mọ̀ sí láàrin ẹsẹ̀ kan sí kejì báyìí ní sàmà àyàfi kí mọ̀lẹ́kọ̀ wà ń bẹ̀ tí wọ́n mọ̀ forí kalẹ̀ fọlọ́ ṣé àmọ̀ kí bílẹ̀ ṣe rí ń sìn ibi táwọn adúró sí ni àwọn àyè tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò séèyàn bẹ́ẹ̀ ní sàmà ẹ̀ lè wo bíi síbẹ̀ kẹ́ mọ̀ bá mọ̀lẹ́kà kan bẹ́ẹ̀ gbogbo wọn lẹ́ni tó ń forí kalẹ̀ fọlọ́run tó yẹ pé ìjọsìn wàá lọ́jọ́ ọlọ́run lójú ni táwọn mọ̀lẹ́kà yẹn nìkan ti tó wàá lọ wàá lúà oṣù mẹ́ta lọ bẹ lọ́hùn ní oṣù tó fi bẹ lọ́hùn lórí igi ìwọ àti ẹyẹ ẹjọ́ ń pín èso orí igi jẹ ó tún lọ kó tiẹ̀ bẹ́yẹ ẹlẹ́yẹ náà. Qulillahu yunajjikum minha. àtàdọ́rùrù gbogbo bàtà bá fẹ́ bẹ̀ lọ ẹ̀mẹ́jà àfìṣe sí iwájọ tàwọn nàṣọ́ra kì í sí tàdọ́rù nínú bẹ̀ lọ́wọ́ ọba wọn tí wọ́n bá ń ṣàdúrà wọn abẹ lọ́n bí ìgbà tí wọ́n ń bẹ́gbẹ́ wọn sọ̀rọ̀ ẹlòmíràn ní dádì ọlọ́ọ̀ni ẹ o ọlọ́ọ̀ náà ní pé o dádì bò láti bò sí bò. ẹ ó rí nínú àwọn àgbékalẹ̀ bí wọ́n ṣe máa bẹ lọ́hún ẹ rí pé wọn ò kulẹ̀ mọ ọlọ́run táwa ń sọ yẹn gan kò yé wọn èèyàn ó bẹ lọ́hún ó rẹra rẹ ńlẹ̀ ó ṣàfihàn pẹ́lẹ́sẹ̀ ló jẹ́ ìlàhí látò ni. ìlàhí. لا تعذبني فإني مقر بالذي قد كان مني àwọn tí wọ́n ṣáájú nìyẹn nú àwọn àáfàá tí wọ́n mọ̀ túmọ̀ pé kéèyàn ó bẹ lọ́hùn lórí kásàfihàn ibi tá a kù sí síwájú ọlọ́hun kì í láàyè ìrẹ́ ọlọ́hun ọba mi látò àdébò nìyẹn ọba dákun mọ́ fìyà jẹ fa inni torí pé mi mo mọ́ra mi mú kí rùn bí ìlàdí kọ̀díkà nàmi mo mọ ibi tí mo kù sí gbogbo ayé bá pè mí lẹ́ni ọlọ mo mọ́ra mi mo mọ ibi tí mo kù sí kódà káwọn èèyàn ó mọ̀ rí òkun eékùn kó nínú mọ́ manuel káwọn máa pè ọ́n wòlé ọlọ́run kó ní àà ah, sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní láti ọdún mẹ́ta lẹ̀ ní mo ti gbapò wòlíì ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi hàn yín nù wòlíì bílẹ̀dì kọ̀díká èyàn ó ṣàfihàn pé èyàn ò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ìyẹn àkọ́kọ́ nínú àwọn nǹkan tí ń bẹ nínú májẹ̀mú àdúà ṣíṣe tádùà fi máa gbà wàhúfíà àdúà ká máa pariwo hèè kò sí nínú ẹ̀kọ́ àdúà nínú Islam kò sí nínú ẹ̀kọ́ àdúrà wàhúfíà kásàdúrà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin ẹ̀kọ́ kan ẹ̀mí wa sọlọ́n kì í ṣe pé bá a bá ṣe pariwo sí lọ́lọ́run bá fi gbọ́ kì í ṣe pé bá a bá ṣe gorí àpáta lọ ní ó fi gbọ́ kì í ṣe pé tọba lọ jókòó sí ti odò là tàdọ́rù wa ń wá kúfíà kíkó wọ́n ṣàdúrà nínú ẹ̀mí. E àwọn akórajọ ọjọ́ sunday ẹlẹ́yìn sàṣàlá gbogbo àdúgbò ẹ̀tún wá gbé sórí spíkà gbogbo àdúgbò wọn ò retí betí mọ́ ọlọ́run kó ṣàánú wa àìmọ̀kan gbà ó ní gbogbo nǹkan yẹn láwùjọ tá a sì wà àìmọ̀kan gbà ó ní fọ́sàtẹ́kùrú na máa àkúlò lẹ́kùn èyí tá ń sọ yìí yóò padà wáyé kó wá tó bá yá torí pé ibi tá àdánwò ń lọ lẹ́ni àdánwò christianization of Islam gbogbo ohun tí kiri ó bá ti ṣe káwa náà sá máa ṣe gbogbo ìlànà wọn ká máa tẹ̀lé wọn àdánwò ni ànábì ti sọ ẹ jẹ́ káwa ó dúró níbi tọ́lọ́wọ́n bá fi wá sí. Si súnà tọ́lọ́n ní gbogbo ẹtútú tó bá ya látara ìpìlẹ̀ wọ́n ń padà bọ̀ wá síbi ìpìlẹ̀ ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá ti sídìí tán bá padà dé wọn ò ní bá ìpìlẹ̀ ń bẹ̀ mọ́ súnà tọ́lọ́n nìyẹn láyé ẹ̀yin ẹja àti ibìkan kíyèsí ẹwo ẹwo ètò bí wọ́n ṣe kọ́lé bí wọ́n ṣe ro ilé níjọ́un tí wọ́n máa kan páànù lé ẹwo níjọ́un ṣé àwọn pòun la padà sísìn abẹ́ kíyèsí bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ tí ó ga rororo báwọn ẹ mọ̀ pé ńgbà tó yá àtún kò ń bẹ̀ àtún ṣe oníbàyí wọ́n tún wá lélé báyìí ò dáa mọ́ torí pé tó tẹ́gùn bá fẹ́ ó mọ̀ ọ́n ka àwa padà sí pilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo oríṣiríṣi àwọn tẹ́ ẹ máa ń ṣe yẹn kí náà ń gbèsè pop ni ẹ èyí tí wọ́n pop tán máa ń ṣe ṣe bí wọ́n ti máa ṣe tipẹ́ náà abẹ́ ni wọ́n ti máa ṣe ti pẹ́ àtúnwá padà padà síbẹ̀ bí ṣe máa ń rí nìyẹn gbẹ́ tó bá ti dúró lórí ìpìlẹ̀ ti Ìsìláàmù bí gbogbo ayé kúrò ìwọ má bá wọn kúrò wọ́n ń padà bọ̀ wọ́n padà bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n gbàtán bá wá padà dé tí wọ́n bá wá rẹ̀yìn ń bẹ̀ mọ́ ajẹ́padà wò ní ẹ̀sìn Islam gbogbo bó ti wulẹ̀ kó ṣe tó láyé àwọn kan ó máa bẹ tí wọ́n máa sọ pé eléyìí bídíà ni ilé ànábì ò ṣe àwọn èèyàn ò ní fẹ́ràn àwọn ẹni yẹn àwọn náà ó sì retí káwọn èèyàn fẹ́ràn àwọn ànábì sallallahu alayhi wa sallam ànábì ní la tazalu ta'ifatun min ummati zahirina ala al-haq la yadurruhum man khadhalahum ànábì ní àwọn kan péréte wọn mọ bẹnu àwọn àlùmọ̀ mi orí òdodo làwọn mọ̀ lórí lórí bọ́lọ̀ ń bá ṣe ní àṣẹ báyìí nàbí bá ṣe ní àṣe orí ìyẹn ni wọ́n mọ̀ dúró lé lórí sáá kódà gbogbo àbùkù táwọn èèyàn bá rí kí fi kàn wọ́n gbogbo táwọn èèyàn rí kan sọ ń pa wọn la yadurruhum man khazalahum gbẹ́nìkan yẹpẹrẹ wọn kò ká wọn kò tí ẹ̀ túrú kan lára tiwọn kódà àwọn ò rí náà rí ọ àwọn sọ tiwọn ọlọ́run ọba ń fi àwọn yẹn ṣe dò fìtínà tó fẹ́ wọnú ẹ̀sìn ló fi wá jẹ́ ń sìn ẹ wà mo ń wo program kan lórí tẹlifíṣàn Ramadan yìí àfààyàn bóyá jọ Jímọ̀ ni bóyá bìkan náà ni ń ṣe wáàsí fáwọn èèyàn àfi bí ìgbà táwọn chọ́ọ̀chì bí iná chọ́ọ̀chì bó ṣe bí gbogbo wọn ṣe ṣe bí tán ti ń ṣe náà nìyẹn lónà àwọn máìkì lọ́wọ́ ní lọ ní bọ̀ lọ́wọ́ wọ suit ní lọ ní bọ̀ ní lọ ní bọ̀ ah bòdì ṣé wọ́n máa ń ṣe ojú bàbá yìí níbẹ̀ yìí ó dùn lójú kan ní abẹ́ máa lọ máa bọ̀ máa lọ máa tàpá máa lọ ah eléyìí ò sí nínú ìlànà Islam man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ jẹ́ kí n tọ́lọ̀ ń pè lẹ́sìn wa yẹn kó wù wá ẹ rẹ̀ lómi tí bá ń ṣe ìyàwó ó ń ṣe nìka èyí ṣe nìka ó ń ṣe wedding nígbà tá a bá ní nìka ó ti ní ìtumọ̀ tó bá ń ṣe wedding ẹ débẹ̀ mọ̀ bí ìgbẹ́jọ́ ibi nìka broda abdulatif ni mo lọ àwọn náà nìyí ah no kì í ṣe bí ọ̀nà ayé ọ̀nà ẹbí ọ̀nlọ́ náà ló dé yìí kò ní yàtọ̀ síta ìyàwó náà wọ nẹ́ẹ̀tì wọ́n máa fọn eérú sí lórí báyìí wọ́n gbé kéèkì tó yọ ga láti ilẹ̀ fẹ́ẹ̀ dókè wọ́n bá fẹ́ gé kéèkì wọn ni ẹ jẹ́ ṣe pé bismillah arrahman arrahman ibi irú dẹ́dìdìrì wo nìyẹn ẹ̀yin jẹ̀bi ẹ̀ bá sọ pé lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí kí ló fa gbogbo èèyàn gbogbo tí àtẹ̀yìn kà láyé àáfàá aláìlójútì tí wọn náà dúró ń bẹ gbogbo tí àtọkà láyé tọ́ka sí kan tí wọ́n ti sọ pé a lè ṣe bẹ́ẹ̀ tọ́ka sí kan kódà bó ṣe alàrí rẹ̀ náà alàrí àtàsìmọ́ wí tó yẹ pé nínú gbogbo tí àfikìú láyé èyí tó ọmọ náà nu tó ọmọ kó jù bá ń lọ odò èyí tó ọmọ náà nìyẹn tọ́ka síbi tí wọ́n ti sọ pé ká ṣe bẹ́ẹ̀ kò sí ní tó jẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ gbẹ́ ń sí àwọn kèfèrí náà pàmò tọ́ṣà bá a bẹ̀ káwọn mi fọwọ́ mìíràn ó wá mú wa títí débi àdúà ṣíṣe àwọn míì wọn làwọn ó ṣe àdúà òru night vigil mùsùlùmí islamic <laughs> night vigil kò tí ì dẹ àtúntẹ so islam mọ wọn wá pariwo wọn ò ní dáhùn èèyàn sùn ládùúgbò láìláha ìlàlá láìláha lóru wọn máa pariwo ọyọ ẹ máa bẹ lọ mórí kan ní Òṣogbo ìyá obìnrin ní obìnrin ní ọ̀yà kọ́nùkálùkù ó bẹ lọ́hún iṣẹ́ rẹ tí ò tí bọ́ sí ọ̀yà àdúrà láìlà ilẹ̀ lóru àwọn èèyàn wá pọ̀ lọ jẹ́mọ́ Islam wà á dà ní táwọn èèyàn sì ń fẹ́ náà nu nǹkan wà nìyẹn ọlọ́mọ ṣì wà lọ́nà nínú májẹ̀mú àdúà kúfíà ṣàdúà rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀kọ́ àdúà nìyẹn ìpariwo yẹn kọ́ ni ọlọ́run ti bó ṣe rò nínú ẹ̀mí gan ó ti gbọ́ ó ti gbọ́ kọ́ wa máa lóun ṣàdúà káwọn èèyàn kan sì máa fún ọ lépè àwọn olórí burú tí wọn ò jẹ́ àsùn ìbáyọ̀ ọlọ́run ọlọ́run sànù ìwọ sì lọ ń lóbi jẹ́ kí gbogbo àwọn táláwọn ń ṣe sóòrù tí wọn ò já sùn èpè náà ń gbà torí pé ẹni tó ti ṣe wàhálà látàárọ̀ tó tún wọlé àsìkò tó ń fẹ́ wá náà pé gbàdúrà olórí ibú àwọn èèyàn létò pé olúwa sáàpá sáàpá gònígò nígbà tó lọ́wọ́ ìwà ṣe tọ́ọ̀gì èyí ò ní pé irú àwọn olórí ibú wò tún ní ìbàdàn kọ́rọ̀ mùsùlùmí má bá wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣàdúà ẹ ṣàdúà yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fi kónira bẹ́ni tí ń sùn ẹ má fi kónira bẹ́ni tí ń ṣe nǹkan míì nínú ẹ̀kọ́ àdúrà nìyẹn nínú Islam ṣùgbọ́n ọ̀rọ̀ àwa mùsùlùmí náà látara ìkọ́ṣe àwa náà ti wá jáde kúrò níbi tí wọ́n fi wá lé a ti jáde kúrò mbẹ́ àwa máa pariwo yìí ìyẹn ò sí nínú àmì tádùn àfi máa ń gbà ọlọ́run ọba láwọn èèyàn yìí wọ́n máa bẹ lọ ọlọ́run mú kàṣọ ìsùn méjì kàṣìṣọ́tàn nínú àwọn májẹ̀mú àdúà ọlọ́run fi ròyìn àwọn yẹn láti lè sọ bẹ́ẹ̀mí wọn ó ṣe rí nígbà tán bá ń bẹ níbi ìṣòro wọn ó bẹ lọ́n bó ṣe yẹ kó bẹ lọ́n tàdọ́rù án wọ́n kò fìyà bó ṣe yẹ kán bẹ lọ́n ó bẹ lọ́n ọba bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àdánwò bá wá lọ tán ọlọ́run ọba ni tó ń mọ àtúntún ṣírí ọlọ́run ní tàdánwò bá wá lọ tán tá a bá kó wọn yọ nínú fìtínà thumma antum tushrikun ẹ bá bẹrẹ bẹ̀rẹ̀ sí ní máa pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́hun ẹ máa pe nǹkan míì lẹ́yìn Ọlọ́hun ọkùnrin alágbègbè lódò kánjọ́ kan lórí high school bíréèkì rẹ̀ wa já ẹ wọn ní wẹkulẹ ní bíréèkì tẹlẹtọ ọlọọlọ ó wá ń sàn kínní yẹn sàn ń bọ̀ pẹ̀lú ẹrù ọlọ́run wá sàṣàánú rẹ̀ wọ́n sàlọ oríkún bìkan wá dún bẹ́ẹ̀ bẹ́t bí ń ṣe ń lọ náà ìsà ń ṣe kìíní ọkàn rẹ̀ ò balẹ̀ nígbà tó wá dúró tán bó ṣe lọ mú kìíní rẹ́gà kìíní ògógóró lọ́jà àwọn yòókù rẹ̀ náà wá ní gbogbo wá jókòó wọn bẹ̀rẹ̀ sí ògógóró ah otra ah oríwà oríwà oríwà <laughs> ẹ̀rí ó sì pààyàn orí wa kí lórí wà ọlọ́run ló bá wà ọlọ́run ló ní òní dáràn ọlọ́run ló kó yọ ṣùgbọ́n kàkà tó yẹ kó fi nǹkan yẹn padà sọ́dọ̀ ọlọ́run ìgbà tí kìíní yẹn ń dún tẹ́nìkan bá ní sọpọ́ lọ́hún yóò pè ọlọ́run yóò pè ọlọ́run ẹ ọlọ́run ṣàánú ẹ ọlọ́run ló jẹ́ dáràn ṣùgbọ́n gbà tó là tán kí ló padà wá ṣe tó máa ń tó ń tó ṣeré kó fi àṣeyọrí yẹn tì sọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ẹ jẹ́ kíkó wa wa náà wá gbé lérí ara wa mọ̀rọ̀ ẹnìkankan sì rú ọtí ara tiẹ̀ náà ìtọ́lọ́wọ́n bá ṣe fún ọ nínú àwọn ìkẹ́ bẹ̀rẹ̀ látojú ta ní jọmọ́ àmọ́ iye ẹ̀ bó ṣe wáyé ṣùgbọ́n kéèyàn ó jí láàárọ̀ ọjọ́ kan kó là kó má là kó bomi sí kó fi nù kó má ṣe rí na kán sọ fún ọ wípé ṣé tá a bá ní kójú yìí ó padà pẹ̀lú mọ́jẹ̀mú kan wípé gbogbo ìgbà tán bá ti ń pèrun ìwọ ọlọ́kọ̀ọ́kọ́ máa dé sáfù wájú ní mọ́sáàsì ẹni wà láì ń ṣe àṣẹrun ni à láti kírun yìí ẹ̀dá kún kójú yóò padà wọ́n mú ọ kírun wọ́n mú ọ sí gbogbo ẹ̀ ojú bá la tó bá ṣe lọ́jọ́ kìíní níjọ́ kejì tó bá ṣe fóṣù kan lẹ́yìn oṣù kan tí wọ́n bá tún pè pé ọmọ ti pèrun yóò dà ọlọ́run yìí sọ bá a kà sóti ọlọ́run yìí sọ bá a kà ní tí ó máa sọ nìyẹn báwa ọmọ nìyẹn ṣe rí nìyẹn ìgbà tó o bá lálàáfíà ọlọ́run bá fún mi lálàáfíà má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí níbo ọba lálàáfíà tán ìwọ náà tó ń lo àlàáfíà rẹ sí ṣebí dẹ̀ra lójú tọ́lọ́run bá fún wa ojú yẹn ló fi máa fi wo bọ́ọ̀lù wọ́n sì máa pèrò báyìí òní kúrò mẹ́ẹ̀ ọba tó lè yọ gílòbù ojú yẹn náà lásìkò yẹn níbi tó ti ń wò ló fi jẹ́ pé téèyàn bá lè ronú jinlẹ̀ kò yẹ kẹsẹ̀ mọ́ ṣe wáàsí fún yàn wọ́n ń pè irun báyìí òun wo bọ́ọ̀lù lápẹ́jẹ́ ẹja lọ kírun pé ah ọmọ èèyàn gbúdọ̀ mọ́wò kí ni ìtàn ah èèyàn yóò jẹ́ ẹ̀ka èdè yóò bá wò tán ah, mọ́sálásí ò lọ́bìnrin kan máa lọ kí tèmi ah, ṣèbó olójú ni <laughs> ṣèbó olójú ni ìjọ wò lọ kó pa afọ́jú lọ wo bọ́ọ̀lù rí ìdẹ̀ra náà ta ló fún ọ wọ́n wá ní kó o lọ jọ́sìn fẹ́ni tó fún ọ nídẹ̀ra tó ń lò yẹn ṣáájú ọjọ́ yẹn àtijọ́ yẹn tó tún máa lò lẹ́yìn ọjọ́ yẹn wọ́n ní kó o lọ jọ́sìn fún ọ ní kò tí ì kàn tiẹ̀ ń sìn láàfin lè mọ̀ pé kó ní kálukú náà wà pẹ́ lórí ara ẹ̀ ẹ má jáde pé àwọn kèfèrí ìlú Mẹ́kà ìwọ gan wà wọn dẹ̀ra tọ́lọ̀ bá ṣe fún ọ gbogbo ṣe ń lò ẹlòmíì ò ní pẹ́ ẹ̀wọ̀ àfọwọ́ wá sí ni mo lè tẹ̀sùn mọ́ kéèyàn mọ́ mọ́ mọ́ kéèyàn má ṣe zìnà yẹn kéèyàn má káwọn obìnrin àwọn ò lè má ṣe zìnà o àwọn ọmọ ẹ̀lẹ̀ oríṣiríṣi tọ́ ṣèbó o dápé lọ́kùnrin ni bọ́lọ̀ ń bá gba gbogbo agbára ìjọkùnrin rẹ kò parí àwọn obìnrin ọmọ fọwọ́ gbé ọ lẹ́nu bẹ́ẹ̀ ah, mi ò mi ò láìkí máa bóbìnrin ṣeré pa mi ò láìkí <laughs> torí pé ní àbúrò ah, alágbádá máa ń náwó fóbìnrin bẹ̀tì kì í jíwọ̀n èjì kóbìnrin wà wọ́n wálé ah, owó náà ni ó mọ̀ náà torí pé n tó fi lè sọ́kọ́ obìnrin yẹn kò sí tó bá wá rántí pé wọ n tó níyẹn tó fi ń yapa àṣẹ ọlọ́run ìdẹ̀ra ni látọ̀dọ̀ ọlọ́run ẹlòmíì ń bẹ ọlọ́run fún ó ní owó débi téèyàn ń lówó dé ìyàwó rẹ̀ lọ ń gboyún ń ta ni irú rẹ̀ ò sì gbúdọ̀ sọ fún ìyàwó pọ́pẹ́ ń ta yóò ní pé kí o kí o ayé ọmọ tó sòtí lè fi jóná o ọ̀nà àánú mo kàn ní kí n kò sí problem kò sí problem <laughs> tọ́lọ̀ ń bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ jẹ́mọ̀ kí ló fẹ́ ṣe àìmọ́ wàá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó fi dúpẹ́ fọlọ́n ọ̀nà tó fi wá dúpẹ́ fọlọ́n kì í ṣe alihamudulilayi lẹ́nu ó wàá lo nǹkan yẹn lọ́nà bọ́lọ̀ ń ṣe ní kó lo. làkúlù jẹ́ àti mi ní láhàlú gbọ́dún. تثني عليك بما أوليت من حسني تثني عليك بما أوليت من حسني وكل جارحة مني لها لغة لو كل جارحة مني لها لغة gbogbo oríkèríkè ara wa pátá ló gbúdọ̀ máa sin lọ́hùn gbogbo oríkèríkè ara wa pátá lágbúdọ̀ máa fi jọ́sìn fọ́lọ́n ojú tó fún wa lẹ́tàmí tó sí ní alẹ́ kàmìmá àwọ̀lẹ̀ jama ẹjẹ́ kóníkálukú padà sọ́dọ̀ ọlọ́run ká ronú jinlẹ̀ mọ́ ẹ̀sẹ̀ dìgbà tán wá pẹ́pẹ́pẹ́ lórí wáàsí ìwọ náà ṣe wáàsí fún rẹ̀ àwọn tí ń láwùjọ wa ó tó ní wáàsí àwọn tí èèyàn máa ń rí ó yẹ kí èèyàn máa gba wáàsí ń mo láǹfààní àti wà ní state hospital ní bí ọ̀sẹ̀ tó kọjá àbí tó bẹ̀rẹ̀ nǹkan kan mú mi lójú bákan mo wá ní àjẹ́ ń lọ wọ́n wá ní gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ kọ́kọ́ ka ẹ kàwé náà kíkàwé bó wọ́n gbé kíkàwájú kó kálukú ojú kòkó máa ka eléyìí ó kà ọmọbìnrin kan wá dé òǹjoko wọ́n ní fọwọ́ bo eléyìí ká ó lóun ò rí kankan wọ́n kíní yẹn dáadáa ní òun ò rí òun ò rí kankan ọkàn bù sẹ́gun so ìkejì yìí rí eléyìí kò rí wọ́n á sọ kẹ́yìn nípa dúpẹ́ ẹ̀bẹ́ nìkan ni méjèèjì tiẹ̀ mú ní ah, tún o ọkàn kù sẹ́kùn torí gbogbo ẹni àkọ́kọ́ wá wo ọkà ọkà ìkẹta ọkà ọkàn òun olóhun orí bá sì rí ò lè mà ló fi jẹ́ èyí tó ṣe fún ọ lóore yẹn tètè ló fún fún tẹ̀ láṣẹ ọlọ́run ọba àlàáfíà tó fún ọ bó o bá rí ẹni tó ń bẹ lórí ààrẹ ẹ̀rọ ọlọ́run báyàn kò ní tọrọ nǹkan kan mọ́ láyé ju àlàáfíà lọ bẹ́ẹ̀ bá ń tọ́ ọmọ ìyá wa tí ò gbádùn yìí ọlọ́run ọkọ̀ ọgbà ọlọ́run dákun bá a ṣe fún yóò ha kí lè wá ń sọ yìí náà <laughs> àwọn ọmọbìnrin tó dáa ẹlẹ́yinjú ẹgẹ́ láìpẹ́ ọlọ́run bá a jogún ẹ̀ fún un jama sí yọ́sàmí yóò ní ìkànnì ọ́ àdúà kan tó ń nídìí sí ọ̀nà nìkan lálàáfíà àlàáfíà yẹn ló wá ní ni wọ́n fi ń ṣe ọlọ́run pakulu jaare hati minni laalugatun. látara àdé eléyìí abẹ́lọ nínú títóbi ẹ̀ gbogbo tọ́lọ́wọ́n ọba ṣe fún wa ti ń jẹ́ kẹ́ ọlọ́njẹ́ á lè máa lò fún títọ́ lọ́hún ọlọ́wọ́n ọba máa wo kùdìẹ̀kùdìẹ̀ wa láti ká ìdẹ̀ra tó ṣe fún wa kúrò lọ́dọ̀ wa ọlọ́wọ́n ọba kó foríjìn wa àwọn ibi tá a kù sí kó tún wa ṣe kó sì tọ́ wa sọ́nà ọlá títóbi ọlọ́run kẹlímọ́ta ní ìkàfẹ́ fàtà ní. wàhálà ìlẹ́sà ní.

lóró òru ìhàwó ní Islam kọ̀ sí òun náà sì ní bíṣẹ́ rẹ̀ ń ṣe gbà ní yọ́sàjẹun ẹlẹ́ẹ̀kejì ó ní wípé àwọn èèyàn tí wọ́n fẹ́ sùn àwọn náà gbọ́dọ̀ sùn nínú sharia Islam òdodo kò pé méjì ẹyọkan ni ṣùgbọ́n lórílẹ̀-èdè tá a wà akúndùn àbòsí òfin máa ń wà ṣùgbọ́n òfin ò ní jẹ́ lílò gbogbo àwọn iṣẹ́ tó bá jọ mọ́ iṣẹ́ aláriwo industrial area ló gbúdọ̀ wà bẹ́ẹ̀ bá ń ṣe búrẹ́dì ibẹ̀ yẹn ni ṣọ́ọ̀bù company ẹ̀ eh, work eh, kíni factory èyàn wà èyàn máa lọ bẹ̀ ọ̀tọ̀ ní ilégbèé bí wọ́n ṣe máa ń ṣe láwọn advanced country nìyẹn residential area ọ̀tọ̀ industrial area ọ̀tọ̀ èyí táwọn kan fi kún tí ọ̀bá làákà èmú ni pé religious area worship area ọ̀tọ̀ hàn kò sọ́tọ̀ ńbẹ̀ residential náà ibẹ̀ láti ń sin lọ́hùn so ti bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n lólèrè táwa wà yìí bọ́ ọba lọ fẹ́ fọ́lò nǹkan yẹn gan náà ìyá ò tún jẹ́ ọ́ lórí ẹ̀ ò ní rí fọ́lò torí pé ẹni tó bá wá bá ọ torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà wọn ò ti wá mọ báyìí àwọn kan wà mọ báyìí wípé ẹ ibi tó yẹ kọ ẹ wà ẹ is not ó ń disturb àwọn èèyàn kì í ṣe torí ọlọ́run náà fi wá kì í torí àǹfààní orí pé wọ́n gbowó ni èèyàn náà ó ti rò pé ẹ̀rọ kí ni wọ́n wí ẹ̀yà kó búrẹ́dì mẹ́ta fún ẹ̀yà fún ẹlẹ́bi lógún <laughs> àwọn náà tó bá ti di pátákó bá tún fẹ́ lẹ̀ wọ́n ó tún wá sẹ́mọ̀ ẹ̀yìn kò ní ìmọ̀ lọ́rẹ̀ pé wọ́n wá gbowó wọn ni ẹ fún wọn tó báwùjọ wá ṣe rí bẹ́ẹ̀ bá lẹ̀ wá industrial area níbo lẹ fẹ́ wá sí so ìdí nìyẹn tó fi jẹ́ pé bí nǹkan bá ṣe rí àgbọ́dọ̀ mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ wá máa ṣe dáadáa sáwọn aládùúgbò pẹ̀tọ̀ ẹ dákun ẹ má bínú o ariwo tá à ń pa yìí o àmọ̀gbẹ́ ẹlòmíràn kò àà kò sí ní tó bí wọn pa àà àgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí ẹlòmíràn lè fẹ́ sùn lálẹ́ kó má láǹfààní àti sùn ẹ dákun ẹ má bínú o bọ́lọ̀ bá wá ṣègbà láàyè fún yàn kéèyàn wá mọ̀ ṣe àwọn nǹkan tó jọ mọ́ communal benefit bóyá kéèyàn gbẹ́ bí bọ́wọ̀ sádùúgbò gbogbo àyàn máa pọn mi ẹ̀ kán máa benefit níbi nǹkan yẹn ẹ máa wo táwọn kíní táwọn MTN máa ń rì mọ́lẹ̀ òun níta ń rì mọ́lẹ̀ yẹn ikú ni o ọmọnìyàn ó sì tún lọ máa lọ́bì pé ẹ̀dá kan ẹgbẹ́ ẹgbẹ́ wẹ́ẹ́kú lèmi torí pé tọ̀kẹ́tà bá ti gbé wá five million ni àbí jù bẹ́ẹ̀ lọ tó o bá ti dìtọ̀ pé five million yẹn àwọn tó o tún lọ lọ́bì pẹ̀lú wọn àwọn náà gba one million bẹ́ẹ̀ ẹ sáwọn wà three point three million ọ̀tá jáde ikú ni o torí pé àwọn waves àwọn ẹ̀yìn oníkíní àwọn radiations head professor náà nìyẹn àwọn radiations kan wà ń bẹ tí ń bá ń wọnú ara ó nípa tí ó kù lọ́jọ́ iwájú o ṣùgbọ́n àwọn ibi tó bá wá jẹ́ pé kò sí bùkátà wọ́n gbúdọ̀ gbé síbẹ̀ wọ́n máa compensate àwọn èèyàn tán wà ń bẹ̀ wọ́n sá àwọn ẹ̀tẹ̀kùn kan fún wọn wọ́n sá àwọn ìrànlọ́wọ́ kan fún wọn wọ́n sá àwọn ọ̀rọ̀ kan fún wọn lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn advanced countries irú àwọn nǹkan yẹn ní Saudi àwọn orí àpáta lẹ́ẹ̀tì máa rí orí àpáta òní ó wà ṣùgbọ́n bó ṣe yẹ káwọn ó ṣe ń bí àwọn tó lè ẹkún wọn sọ pé ẹ má ṣe wọ́n ti gbowó ẹ̀mí wa so wọ́n ti gbowó ẹ̀ so ọ̀rọ̀ lè wáyé lórí èyí kódà tó fi dórí àwọn oúnjẹ tá a máa ń jẹ oúnjẹ tó ti expire wọ́n sì gbé wọlé ara àwọn problem corruption nìyẹn kí ló dé tí àwọn local flight fi ń já kò yẹ kí eh, plane nìkan craft kó lè kó fò láì ṣe pé yóò pass through gbogbo òfin tó bá gbé kalẹ̀ ṣùgbọ́n òun náà ìwọ tó ti gbé plane débẹ̀ o ti mọ̀ pé kò kò gbádùn but kò sẹ́ni tí ẹni tó yẹ kó yẹ̀ wò gan o ti gbowó so nígbà tó lọ́wọ́ bá sì ṣe fámìlì ẹni tó yẹ kó yẹ̀ wò náà ní ọ̀kọ́ já ń bẹ̀ látàní plane kan já ní ìjọba ẹ gbọ́ àwọn plane ń já ní àwọn country torí pé gbogbo bó ṣe yẹ ká fọ́lù nǹkan yẹn ká tẹ̀lé àti wá wà trained lérí pé ká mọ̀mọ́ ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe é bí wọ́n bá wá dúró lórí wípé bó ṣe yẹ kó ríhun ìyẹ́ ó sì tún jẹ́ ọ́ àwọn àfà ṣẹ́gbó tọrọ gbàù tọrọ lábẹ́ gbà ní ká fọ́lù gbà ẹ lọ mọ owó wa <laughs> ẹ̀mọ́ dara yín láàmú ẹ lọ mọ ó ti wá mọ ògbà náà la nítorí yẹ ká ẹgbẹ́ dàpọ̀ fún wa lókè gbà pẹ́ẹ́pẹ́ so àdánwò ni gbogbo wa ló kó sínú kọ́lọ̀ ń kó ṣàánú wa irú bó ṣe wá rí yẹn kéèyàn máa fíìlì nínú ẹ̀mí èèyàn pé ní téèyàn ń ṣe òun ó ṣeéṣe kó máa kópa lára báwọn ènìyàn kéèyàn wá gbìyànjú àti ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu sáwọn arádùgbò gbẹ́gínní ẹ̀ ń bínú ọlá ni ọlọ́run ti fi mí ju yín lọ àlá ìṣòwò olówó tó kọ mọ́tò tó ra mọ́tò tó lọ kọ́ síbẹ̀ wípé ọlá ń bí wọn nú <laughs> ẹ wọ pé ìkọjá ìyẹnu ọlá gbọ́n forí ẹ̀ ra mọ́ bá gbèsè ayé ẹ̀ lọ jẹ́jẹ́ so bí náà bá ṣe ra kẹ̀kẹ́ tiẹ̀ náà kílò náà kọ́ sí i Eh? <laughs> so àbí kọ́ sọ wípé ojú tó lówó lọ́kọ́ létí lẹ̀ jẹ́ kù so aláyàhál á ṣe dáadáa sáwọn ènìyàn afẹ́sẹ̀ kí ní kàlá àdúgbò ẹ̀dá máa dá fifty naira inṣàlá èmi ó dá five hundred naira wà á tiẹ̀ jẹ́rìí ní àṣekínní wọ́n máa ṣàdúà fún yàn torí pé kéèyàn náà mọ kéèyàn mọ̀ wípé àwọn ráìtì wọn kọ̀ọ̀kan wà téèyàn ń tẹ̀ mọ́lẹ̀ bọ́lọ́n sì sí dáwà Yorùbá tẹ́ a bá ti ń ṣe dáadáa síra wa àìrí náà ríbi tí a bá péjọkùn sí axin ìlànà testa abid koloba wọn so pẹ̀lú ibi tó ká wa mọ́ bẹ́ẹ̀ yóò ṣe máa ṣẹlẹ̀ so ọlọ́nkọ́ látòrí rẹ̀ kí kókún wa lọ́wọ́ àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n máa ń pariwo lóru gbagbagbagba àwọn ìjọ kan ní ìjọ mùsùlùmí wọ́n máa ń ṣàdúrà alápàlárìwò lóru àwọn èèyàn kan wà tẹ́ pé àwọn èèyàn ṣe wọ́n máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn àkọ́kọ́ mùsùlùmí gbúdọ̀ máa gbìyànjú lérí ibi tí ó ti máa lékún nípa àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gbogbo ibi téèyàn bá ti rí i pé tí mo bá ń lọ jókòó ń bì í èmi náà rí i pé tí mo bá dìde ń bẹ̀ mo rí pé mo máa ń lékún nínú ìbẹ̀rù ọlọ́run mo rí pé mo máa ń lékún lérí tí ò yé mi nínú ẹ̀sìn irú bẹ́ẹ̀ kéèyàn lọ́mọ kéèyàn ó máa lọ ọbẹ̀ yálà ìjókòó wá sí ni yálà ẹgbẹ́ àjọ ìjọ mùsùlùmí kan ni kéèyàn náà lọ mọ abẹ láti lọ mọ gbọ́ wá sí láti lọ mọ gbọ́rọ̀ lọ nítorí pé gbogbo wa la bùkátà kẹsìn Ọlọ́run kò yé wa ká mọ kí ni nǹkan tó tọ́ kí ni nǹkan tí ò tọ́ nítorí pé ibi téèyàn bá ń rìn sí òun náà ni ó máa dìtámì bí mọ́nì yóò ṣe máa rí bẹ́ẹ̀ bá ń jókòó pẹ̀lú àwọn ẹni bú aburú náà ni ó máa wòyàn ṣe bẹ́ẹ̀ bá ń fara rọ àwọn ẹni rẹ dáadáa náà ni ó máa wòyàn ṣe àìmọye nǹkan míì nínú ẹ̀sìn tẹ́lòmí ò gbọ́rí ṣùgbọ́n àwọn ìjókòó báyìí àtàwọn ìjókòó orú báyìí náà tí wọ́n bá ń jókòó bẹ́ẹ̀ èèyàn máa gbọ́rọ̀ lọ ṣùgbọ́n téèyàn mọ̀ wípé nǹkan yìí ó kù díẹ̀ káàtó àwọn ìjọ mùsùlùmí kan ní í ṣe kéèyàn ṣàlàyé fún wọn nígbà eléyìí tẹ̀ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó torí pé bí wọ́n bá síbi àwọn kan wà ń bẹ̀ kéèyàn ó ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ ṣe mú nǹkan báyìí kúrò ń bẹ̀ torí pé àwọn àǹfààní àwọn nǹkan yìí báyìí ló ṣe inú ẹ̀sìn báyìí ló ṣe inú ẹ̀sìn tán bá wá ní ọ̀ọ́bí báwo ó ṣe máa ṣe tiwa nù ìwé tó bá rí owí báwo ṣe máa pọ̀ wàmá alárọ̀sọ́ ilẹ̀ ìbàdàn sọ ẹni tó dúró lórí ìbàjẹ́ táláwọn òsì níbi ìbàjẹ́ ẹni gbúdọ̀ darapọ̀ mọ́ kéèyàn ó ta kété lẹ́yìn tí ó máa ṣe wáàsí fún wọn ṣùgbọ́n èèyàn sọ pé kéèyàn ó gbé ìdájọ́ lé wọn lórí bí wọ́n ti di kèfèrí o lókùrú ìgbà tí àbá ti gbóòórùn ń tó sọ ni di kèfèrí ń bẹ o torí pé tá bá ṣe ń tó sọ wọ́n di kèfèrí á sọ wọ́n di kèfèrí o àwọn ọjọ́ kan ń bẹ ń sin àwọn òkèrùn mọ́ wọ́n ní wọ́n sì pera wọn ní mùsùlùmí wọ́n yìí ṣe mùsùlùmí gbogbo ẹnu ló gbà so ẹnikẹ́ni tí bá wá ń lọ rú ìjọba àti lọ jókòó pé wọ́n kàn ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe mùsùlùmí kí ni àwọn problem mi ó ti solve tí mo ẹ wú ọ̀rọ̀ ṣé ìyẹn lè yẹn fi ń ṣèjọsìn ẹ ọlọ́bẹ̀ problem rẹ solve ṣé ìyẹn ni so kọ́lọ̀ wọn láti tóbi gbogbo ìjọkíjọ tó bá ti ní bóòlù ìrún ṣe jẹ́ wọ́n ṣe mùsùlùmí kódà kọ́ ọmọ ọwọ́ ọmọ kó o débẹ̀ níjọ́ kejì kó o sì rọmọ bí kó lóyún kó o sì bímọ ń bẹ̀ náà ìyẹn sọ pé wọ́n jẹ́ ni ọlọ́run bó ti wọlé ọmọ ló fi jẹ́ pé àwùjọ tá a wà yìí àti lè tú àwọn èèyàn lẹ̀ pé gbogbo ẹgbẹ́ rẹ̀ bá ti ẹ̀ lọ́mọ darapọ̀ mọ́ wọn ó ṣe ewu ni ìwọ náà sáàrípò ọkọ́kọ́ mọ kí ló tọ́ kí ni tí ò tọ́ tó o bá ti mọ kí ló tọ́ kí tó o bá ti wà pẹ̀lú àwọn ah, e, ẹ̀gbẹ́ káwa mùsùlùmí ká mọ̀mọ́ dúndú ká sì ti wà lọ́tọ̀ọ̀tọ̀ àgbájọwọ́ ni àfi ń sọ̀yà gbogbo bí tá a bá ti mọ̀ pé a gbọ́dọ̀ ọlọ́run yóò ṣe wá láǹfààní káwa náà dára papọ̀ kájọ máa wà ń bẹ̀ kájọ máa kópa ń bẹ̀ ká máa pa àwọn èèyàn ká máa lọ bẹ̀ pé títí bí ẹlọ ọ̀tọ̀ ọ̀rọ̀ náà lẹ́gbọ̀n bẹ̀ bẹ́ẹ̀ bá tún lọ síbi báyìí náà níta ẹ̀gbọ́n bíi náà òun lẹ́ torí pọ̀ dodo èyí yàtọ̀ òun làwọn èèyàn pàpè mọ́ra pé ẹ máa wọ́dọ̀ wa níta à ń sọ yìí pọ̀ bá tún gbọ́ níbòmí àfáà mi náà máa lọ bẹ̀ lọ́gbọ́ ń bẹ̀ tó bá yẹ pé n tà ń sọ ẹlò náà kò ní yàtọ̀ òdodo yìí yàtọ̀ síra wọn so olóbi jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ mùsùlùmí tá bá dúró lórí èèyàn n tà ń sọ tó bá tún lọ bò míì náà àwọn tá dúró lórí n tà sọ ọ́ dàbí ẹni pé bí ẹni pé wọ́n jẹjọ́ ń sọ fúnra wọn ni bí Islam ṣe rí nìyẹn wọ́n tó bá ti di pé ó débí eléyìí ni ọkásẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ náà tẹ́ná eléyìí ó di pé ẹbí ní káfáàní ọ lọ wẹ àwọn wọn ó ṣe ìtẹ̀bọmi fáwọn ìyàwó ńyàwó wọn lọ wẹ ìyàwó ńyàwó oríṣiríṣi àwọn nǹkan yìí tó kọ́ lọ́wọ́ la tóbi rẹ̀ kó ṣàánú wa tó kóníkàlùkù ọ̀làjú rẹ̀ ìpìlẹ̀ ní kẹ́sìn ò yé wa kẹ́sìn bá ti yé wa a mọ̀ níbo la lè lọ níbo ni ò lẹ́tọ̀ sí kí a wà ńbẹ̀ èyí tá a bá dẹ̀ ti mọ̀ náà ká máa sọ fáwọn èèyàn náà eléyìí tẹ́ ẹni tó gbé àkún wá sínú mọ́ṣáláṣí ìbéèrè téèyàn ọkọ béèrè ni pé sẹ́gbìn ni àkún tí ò bá ti jẹ́ ẹ̀gbin kò sí ní tó ní ká má gbé sínú mọ́ṣáláṣí torí pé ẹni tó fẹ́ kírun ọkàn rẹ̀ ò ní balẹ̀ o tó bá gbé ọjà rẹ̀ síta tẹ́ ẹ bá ní kó gbọ́jà rẹ̀ síta tán bá jí ọjà rẹ̀ lọ ẹ̀yìn ní ọ̀kọ́ wájú ọkàn rẹ̀ ò ní balẹ̀ ló fi jẹ́ pé bí èèyàn bá ra bàtà kan tẹ́ pé bàtà yẹn bàtà ọdún rẹ̀ ni kí ẹ̀kí bàtà mi mọ̀ ẹ̀kí bàtà ọdún wọ́n wá ń ṣe programu mọ́sálásí ọ̀wá àwọ̀wá sọmọ kí tábà ní okú bàtà ń síta ẹni ẹ̀já ìkáyọ̀ ẹ̀ṣẹ̀ ká mọ̀ ọkàn rẹ̀ ò ní so ọkàn jẹ́ páwọn èèyàn lè mọ́ gbọ́yé ni nínú súnà kò sí tó burú kó wájú ẹ̀ báyìí kọ́kàn rí ó lè papọ̀ síbi ẹ̀rùn tó ọ̀fẹ́ kí ó ti ṣẹlẹ̀ ó dé tàbí ẹ̀rùn ọkàn mi ti sọ pé wọ́n kó bàtà <laughs> ọkàn mi ti sọ ní mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin ìjọ kó wọ́n kó bàtà yìí torí pé ẹni tó bó ṣe ń ṣàlùwàlá ní ń sọ ìgbà tó ọba forí kanlẹ̀ làlùwàlá tiẹ̀ ọjà so ó gbúdọ̀ àlùwàlá yẹn gbúdọ̀ jàǹgbà náà yóò wá jáde ìdọ́wà sí inú yóò kó so jẹ́ pé kò sí ní tó tó rí pé ó sì kó rẹ̀ nínú ọ̀rá lálọ́mbà oko wájú ẹ̀ ju ẹ̀dá ẹ̀jẹ̀ ń fi bẹ́ẹ̀ so ti yé tó ti fi sínú ọ̀rá kó wájú ẹ̀ rẹ̀ ó papọ̀ tó bá jẹ́ bàtà ọdún ni o ṣèkí bàtà mi ń bẹ tó bá kó lọ yẹn <laughs> ó ti gbóná tẹ́lẹ̀ báwọn bàtà mi ń bẹ pé ah bàtà yìí <laughs> bàtà yìí ló fi jẹ́ pé ah àdẹ́wò ńlá ni fọ́mọ olè kò sí nǹkan èèyàn tí wọ́n jí lọ tínú èèyàn dùn sẹ́ni tó gbé kódà kí nǹkan yẹn kéèyàn padà nílọ́po mẹ́wàá nǹkan yẹn ah, ìgbà mi ẹ̀ mọ̀ òpin kẹ́ni yìí sì mọ́ tó bá mọ bí nǹkan yìí ṣe jẹ́ kò ní jí lọ àwọn tó fẹ́ nìkan jọ kan pé handset tí mo kọ́ lò rí pé yẹn kọ́ lo handset wọ́n gbà lọ́wọ́ mi ni wọ́n ń ta sim card ní twenty three thousand nígbà náà èyí tó dọ̀fẹ́ yìí o twenty three thousand naira MTN kí ni sim card MTN twenty three thousand naira so kéèyàn wá òkìní kan onígbà onírú oníkíní gbogbo ẹ èèyàn tún tùjọ pẹ̀lú àníyàn pé tá a bá tiẹ̀ wà nílé ẹ̀kọ́ á máa ṣe bísínẹ́sì ní skul kéèyàn ó fi máa rówó jẹun ń mo sì ti mú lọ báyìí náà ni wọ́n ti ọ̀ya <laughs> nínú ọkọ̀ rẹ̀ yáya ẹ sì gbà á mọ̀ wá pé ah, tẹ́ni ìbá mọ ọ̀nà tí ntọ́rọ̀ máa ń ṣe tọ́ bá mọ̀ ni kò yẹ kó gbà tọ́ bá mọ bùkátà tó so mọ́ tọ́ bá mọ bùkátà tọ́rọ̀ mọ́ nǹkan yẹn àti gbogbo gbálégbádé gbá gbogbo ẹ̀ lásà ti lè sọ pé pẹ̀lú àníyàn pé kására tába ti lè àtúmọ̀ sí bísínẹ́sì owó tí bá ń wọlé èèyàn máa jẹun èèyàn fi máa gbọ́ èèyàn fi sanwó skul èèyàn fi ṣègbà tó a sì gbà ẹ wá wò lẹ́nu èló wa náà ń ta sim card nísìn èló gan lancet nísìn ló fi jẹ́ pé ẹni tó gbé nǹkan yẹn ń gbà yẹn nísìn ṣé n tó gbé òun jẹ́ tùmọ̀ àkàmọ́ àwọn ansẹ̀tì oníwo ni o. <laughs> àwọn tó máa ń níwò lórí nígbà so òun ti gbé òun ti gbàgbé ṣùgbọ́n èèyàn ti ní èyí tó jù yẹn lọ ṣùgbọ́n kàn kúrò mẹ́ bó ṣe á sàkà kúrò láì dọ̀la àfi tí n bá forí jì súnà tọ́lọ́ ni kò bá àṣàṣàkà kódà kò bá àpadà dàáfà lọ́la àfi tí n bá nítọ́ mo forí jì so ló fi jẹ́ pé má jalè o má gbé nǹkan oníkan ẹ̀ṣẹ̀ tó tóbi ni ṣokọ́lọ́wọ́n ọlá tóbi rẹ̀ kó ṣàánú wa so irú ẹni tó gbé nǹkan yẹn wá sí inú mọ́sálásí kò yẹ ká ní kó gbé síta nígbà tí èyí pẹ́ gbin ni nǹkan yìí lóòótọ́ ta bá ní àwọn oníkìní ni wọ́n kì í ṣe olóòṣà nìkan ló lò so ti kì í ṣe nìkan nílò ẹlòmíì èyí ṣe olóòṣà náà tó náà máa ń lò wọ́n máa ń lò wọ́n fi máa ń design kan gan nígbà mi so ti yé so kò sí kò yẹ ká sọ pé kó gbé jáde kó ní mọ́sálásí torí pé ti ń tà ní ọkàn rẹ̀ ò ní sí níbi ìrìn yẹn ìtàn lọkàn rẹ̀ ó mọ̀ wà pé ọkàn wọn sì gbé ọjà yìí lọ àbáwọn haúsá tó ń kiri tó bá ti ẹni kan gbọ́jà àwọn ẹ̀sìn náà mọ́sálásí kọ́ máa di pé ọkàn rẹ̀ ò ní sí níbi ìrún yẹn àwa náà sì mọ báwùjọ wá ṣe rí ẹlòmíì ń tájẹ̀ tiẹ̀ ní tó bá ti gbé nǹkan yẹn kalẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó gbé nǹkan yẹn lọ so a sì máa sọ mọ́sálásí lẹ́nu pé kódà inú mọ́sálásí gan ni wọ́n ti ṣe kíni o ni wọ́n ti jí nǹkan yẹn lọ so kíní yẹn ò ń ṣẹ̀gbìn tó ti yọ wá kọ́lọ́hún okun wa lọ́wọ́ nínú àwẹ̀ ṣé èèyàn lè lo eye drops kí ní ta máa kán sójú yẹn ṣé èèyàn lè lo bẹ́ẹ̀ ni èèyàn lè lo ìbéèrè tí ó wà wá ni pé èèyàn máa ń fi ilé ẹ̀ lọ́nà ọ̀fun àwọn àfáà ní kò sí láì lọ́bẹ̀ nítorí yukra'u wọ́n ní akọ́ kéèyàn má lò bẹ̀tẹ̀ àwọn àfáà mi sọ pé ẹni tó bá lò kì í ṣe bàjẹ́ wọ́n ní kì í ṣe bàjẹ́ ṣùgbọ́n àwọn afáàmì sọ pé yukra pé a kọ́ kéèyàn ṣe kí ni o kéèyàn lọ́rùn nǹkan bẹ́ẹ̀ sọlá hal ẹni tí ò bá lálàáfíà ṣẹlẹ islam fún ọ ní pé kò já àwẹ̀ rẹ kò tọ́jú ààrẹ tó bá sì mọ̀ wípé o fẹ́ fi kíní sójú nígbà tó bá kí tó bá jẹ sàárì fi sí tó bá sì tún de àsìkò sínú kò fi sí nígbà náà tí ojú yẹn bá wà lágbára débi pé o tún gbúdọ̀ fi sí lọ́sàn-án a jẹ́ pé kò já àwẹ̀ nìyẹn gbà yẹn kò fi tírìtì ojú ẹ̀ tí rọ̀mọdán bá sì lọ tán ó máa dá àwọ̀ èèyàn padà fún ẹni tó bá fẹ́ dúró lórí kàràhíyà rẹ̀ táwọn apá sọ ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ táwọn míì sọnú àwọn onímọ̀ wọn ni kò ba àwẹ̀ jẹ́ hàdà wàláwà alẹ́m wasallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an wa atubu